إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 atọrọ salatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú abdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takujọ inú ọrọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa nípa alamari ẹ̀sìn èyí tí a ń gbéyàwó òun náà ni ọ̀rọ̀ nípa àwẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá aṣàlàyé fún àwa ikú anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam onímọ̀ násíyà wọ̀wọ̀sọ́ imun fa'akala àwòṣẹ́rìbà fàlìyàtí masáwùmá gbogbo ẹni tí ó bá ń gbáwẹ̀ ó wá gbàgbé lọ jẹun àbúgbàgbé lọ mú mi kò ń ṣe kó máa ma ṣe anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam jí ká mọ̀ wípé irú èèyàn bẹ́ẹ̀ àwọ̀ rẹ̀ ṣì lálàáfíà lópin ìgbà tí yóò bá tẹ̀síwájú níbi oúnjẹ tó ń jẹ àbíbi nǹkan tó mú tó kóra dúró bó ṣe rántí ipò ń gbáwẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ ti jẹun tán kó tó rántí àbó ti jẹun ó ti mú tán kó tó rántí òdíṣẹ́ ọlọ́run ọba ní faliutimma sawma kó má torí ẹ̀ sọ wípé àwẹ̀ ọjọ́ òun ti jánu òdíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam ó ní kó má bá àwẹ̀ yẹn lọ fa innama at'amahu Allahu wa saqahu ọlọ́run ọba ló ṣe jíjẹ yẹn fún òun ló dẹ̀ ṣe mú mu yẹn fún ọlọ́wọ́n ọba òdẹ ní jẹ́ ń yà lórí ẹ bẹ́ẹ̀ ni àwẹ̀ rẹ̀ náà ó bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú hadisi tí a kà fúnra wa yìí bó tiẹ̀ jẹ́ pé arínú àwọn àfẹ́sìn míì bí a torí pé hadisi yóò dọ́dọ̀ wọn ni tánirú èèyàn bẹ́ẹ̀ ó san ọjọ́ míì padà eléyìí ni ráàyè imaamu malik rahimahullahu ta'ala ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n òun náà ni tó bá hadisi anabiwa muhammad sallallahu alaihi wasallam mu ipe falyotima sauma awẹ rẹ̀ kó máa bá a lọ fa innama at'amahu Allahu wa saqa ọlọ́run ọba ló fún jẹ òun ló fún mu so eléyìí nípa ẹni tí ó mọ̀ọ́mọ̀ jáwẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ọ́mọ̀ jáwẹ̀ rẹ̀ àbí kò kò gbàwẹ̀ nínú ọjọ́ Ramadan irú èèyàn bẹ́ẹ̀ tí ó dẹ̀ ní excuse tó ṣe pó jẹ́ ní iwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala láìgbàwẹ̀ irú èyàn báyìí yóò san àwẹ̀ yẹn padà ó dẹ̀ tún lẹ́ṣẹ̀ iwájú ọlọ́run ọba torí pé àwẹ̀ tí a bá gbà nínú ramadan a lè fi wé èyí tá a gbà ní outside ramadan pàtàkì jùlọ nígbàtí ẹnìyẹn ò bá tún níjẹ ní excuse tí ó mú gbàwẹ̀ nínú oṣù ramadan so ló fi jẹ́ pé n tí a gbọ́dọ̀ ní àkọlé kan fún ni a gbọ́dọ̀ máa gba àwẹ̀ tí oṣù ramadan bá ti dé àfi tí a bá ní excuse tó ṣe pó jẹ́ ní o tí ọlọ́wọ́n bá yọ̀ǹda fún wa wípé a lè gba àwẹ̀ yẹn ní àsìkò míì yàtọ̀ sínú ramadan tí a wà torí wípé tí ọlọ́wọ́n bàbá alékiọlá tó sọ ní pé faman shahida minkum shahra falyasum gbogbo ẹni tí oṣù yẹn bá ti bá láyé tó witness yẹ fàlìyàsóhù ọ̀ràn yẹn ni fún un láti gbà kí wọ́n pè rẹ̀ ní mùsùlùmí kó mọ bẹ́nu ramadan kó mọ gbáwẹ̀ eléyìí aburú ńláńlá ni sórí èèyàn bẹ́ẹ̀ ní i tó tẹ̀wọ̀n òun ni pé yóò san ọjọ́ yẹn padà ẹ̀ṣẹ̀dẹ̀ṣì ń bẹ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù malik rahimahullahu ta'ala kò ń ṣe pé yóò san ọjọ́ yẹn nìkan padà nìkan ni àwọn ní dandan ó gbọ́dọ̀ ṣe ń tá a sí kàfàrà ó gbọ́dọ̀ ṣe ń tí a mọ̀ sí kàfàrà kí lẹ̀ ní tán pè ní kàfàrà òun náà ni ìtanràn ìtanràn yẹn òun ni tí a mọ̀ ká nínú hadith tí a fẹ́ mẹ́nu lé láàárọ̀ ìpẹ̀lú ogun ọlọ́run ọba subhanahu wa ta'ala an abi hurairah radiyallahu anhu látọ̀dọ̀ abu hurairah kọ́lọ̀ ọba kò bá ayọ̀ ń sì kọ́ ọ sọ báyìí pé بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم أجكني أدو جشيولم وبا محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́bí ṣe àwọn sahaba rẹ̀dẹ̀wánu láàrín ẹni tó bá wà lẹ́sbí sínú wọn bóyá kò lọ́bi iṣẹ́ níjọ́ yẹn wọn a jòkówó pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam láti lè jàǹfààní àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó ṣe ipò ń bá attend yóò ma jíṣẹ́ fẹ́ni tí ó attend ipe nǹkan báyìí báyìí báyìí ni anabi muhammad sallallahu alaihi wasallam sọ ó lè jẹ́ pé ìjọ kejì ẹni kejì rẹ̀ no attend òun náà ó lè jẹ́ pé òun náà lọ bí iṣẹ́ ẹni kejì náà yóò jíṣẹ́ fún ẹni tí ó wà ọ̀nà yìí ni àwọn sàábí anabi wa muhammad sallallahu alaihi wasallam ni wọ́n máa fi kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo wọn náà kan ni wọ́n máa ń ráyè jòkó ní jojoojúmọ́ láti gbọ́rò òjíṣẹ́ lọ́wọ́ba muhammad sallallahu alaihi wa sallam lára àwọn tí ó dún ní mọ́ ìjòkó pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wa sallam jùlọ ó ní abu orera tẹ̀rọ́dì aláwọ̀ anhu ló wà òun a máa wà pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wa sallam most of the time so lára àwọn instances yìí òun náà ní tó narrate ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó láwọn jókòó lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ìtìjà ahùrọ̀ ṣùlùn faqal bárakùnrin kan ṣe déwà bánu arákùnrin bá ní ya rasulallah kiri òjíṣẹ́ ọlọ́mọba halaktu mo ti parun kí yẹn tó lè lo gbólóhùn yìí fúnra ẹ̀ ní ó túmọ̀ sí pé ètò tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ní pé òun ti ṣe nǹkan tó burú torí pé ìparun ń ṣe nǹkan téèyàn máa fi ti sára èèyàn wípé mo ti parun sọ arákùnrin ní halakutu mo ti parun ìparun méjì rẹ̀ ló ń bẹ ìparun ayé ń bẹ òun náà ni kí nǹkan kó ṣẹlẹ̀ síyàn ládánwò bóyá tó lè pẹ́ míyàn lọ ìparun ayé nìyíhun ṣùgbọ́n eléyìí kọ́ ni tí arákùnrin yìí ń tọ́ka sí in tó ń tọ́ka sí ni pé òun ti ṣe àṣemáṣe tó lè mú òun rí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ni ẹni tí bínú ọlọ́run bá sọ̀kalẹ̀ sí irú èèyàn bẹ́ẹ̀ ó ti nù ẹni tí arákùnrin yìí tó ń tọ́ka sínú nípa pé ní tí ò yẹ kóun ṣe nú ẹ̀sìn òun ti ṣe torí pé ní tó mọ̀ ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa bá a ṣe gba àwẹ̀ òun náà ni wípé ọlọ́run ọba ni wọ́n kúlú àṣàràbù ẹ máa jẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajiri títí tí ìmọ́lẹ̀ funfun ó fi ọ̀sìn yín níbi dúdú tí alfajari bá yọ thumma atimmu siyama ilal layl ìkóradúró níbi jíjẹ múmu ìbóbìnrin láṣepọ̀ àtàwọn nǹkan tí nǹkan míì ta ṣàlàyé fúnra wa ọlọ́wọ́ bá ní ẹ máa bá ìkóradúró yẹn lọ ilal títí tí oòrùn èèwọ̀ arákùnrin yìí òun ò wá mú nǹkan yìí ló fi wá bá anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìpè ntọ́lùwọ̀n bá ní káwọn ṣe àbí ntóní káwọn kóra dóńbẹ́ òun òun ṣe ntọ́lùwọ̀n bá ní káwọn ṣe ṣùgbọ́n òun ti padà lọ ṣe ntí ọlọ́wọ̀n bá ní káwọn ọmọ ṣe eléyìí ló gangan fún rẹ fi describe ara rẹ lẹni tó ti parun torí pé ó mọ̀ pé ntọ́lùwọ̀n bá ní ká ṣe òun náà ni tó ń ṣe bígbà tí ọlọ́wọ́n bá sọ fún anábì adam alisalatu salam àti ìyàwó rẹ̀ ipa pé ẹ máa jẹ nínú ọgbà yìí ṣùgbọ́n ẹ máa débi igi yìí ṣaitan ó dààmú àwọn méjèèjì ó ṣe é ní nǹkan ẹ̀ṣọ́ fún wọn débi pọ́n méjì padà lọ jẹ igi yẹn anábì adam alisalatu salam òun gan fún rẹ̀ ẹ mọ̀ wípé òun ti ṣe tí ó yẹ kóun ṣe lófin rabbana zalamna anfusana wa in lam takfir lana wa tarhamna lanakunanna minal khasirin eré ọlọ́wọ́ bá wa o a ti ṣàbùsí fún ẹ̀mí ara wa torí ẹni tó ṣe ń tí ọlọ́wọ́ bá ní kó má ṣe ara ẹ̀ ló ṣàbùsí fún kò ṣàbùsí fọ́lọ́wọ́ bá torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ní kankan tí ó ṣe pẹ̀lú ìjọsìn wa tó bá ní ká sìn fún àǹfààní ara wa ni ẹni tó bá sìn yóò tún gbaládá wájú ọlọ́wọ́ bá yóò tún rí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹni tó bá rẹ̀ kọ́ tí ikún tó ṣe pé kò sin ọlọ́run ọba ara ẹ̀ náà ni ó fìyà jẹ eléyìí lárakùnrin yìí fi sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam pé ya rasulallah eré òjíṣẹ́ ọlọ́run ọba halaktu mo ti parun fakọ́lá malak òjíṣẹ́ ọlọ́run ọba ní kí ni tó rọ́lù ẹ̀ tó fi parun kọ́lá wa kọ́ àtúwàlá ìmọ̀rọ̀ àti wa sọ ìmùn wà fi rí wáyà asọ́pùtù ahìlì fi ramadan arákùnrin ẹni ìparun mi òun náà ni pé mo ṣàṣemẹ́ṣe ìyàwó mi mo rọ́lù nígbà tí mo ń gbáwẹ̀ nínú ẹgbà wá kan nínú oṣù ramadan ẹni tó ṣe wípé ó ń gbàwẹ̀ náfílà tí ó wá wù ú láti ja kò sí nǹkan tó burú mi pé kò ń ja lànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé asọ́ imul mutatawri ẹni tó ń gbá àwẹ̀ tó ṣe pé àwẹ̀ tàtàwà ló ń gbá amiru nafsi òun ló ń kọ̀ntró ààrẹ òun ló ń kọ̀ntró ààrẹ nínú ẹgbàwá mi anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní masalu àpèjúwe àwẹ̀ ẹni tó ṣe wípé tàtàwà ló ń gbá òjíṣẹ́ ọlọ́mọba sallam ó ní masalu rọ́júl akhrajami mali sọ́dakọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó tọwọ́ bá pò lápèjúwe ó wá yọ owó jáde àbómúnú dúkìá rẹ̀ ní ó ní kíní yìí mo fẹ́ fi sọ́dakọ́ ni ó ní inṣá amdọ́ tó bá wù ú ó lè ìfẹ́kìtì ẹ̀ pẹ̀lú pé kó fún yàn tó bá ti fún yàn ó ti tánu kò lè sọ pé sọ́dákọ̀ tí mo ṣe fún ẹ̀yẹn mo fẹ́ gbà padà wọ ìṣá àbáṣáhà tó bá rẹ̀ wò ó lè jù nǹkan ìsápò padà pé o tún change intention mi mi ìyọ sọ́dákọ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ó ń gbàwẹ̀ náà fílà tó bá wù ú ó lè ja along the line tó bá rẹ̀ wù ú ó lè parí rẹ̀ kò sí ìjẹníyà fún pé yẹn ń gbàwẹ̀ náà fílà ó wá ja ló fi jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tó bá ń gbààwẹ̀ tí ọmọ ìyá rẹ̀ bá pè é síbi àpèjẹ ó ní tó bá wù ó lè jẹ tó bá rẹ̀ wù pé òun ò fẹ́ jẹ ni faliyad'u la nínú ẹgbẹ́ wa mi falyusalli alẹ́ kó ṣàdúà fún kó ṣàdúà fún kí la fẹ́ ló ń bi eléyìí ó ní pé ààwẹ̀ tí èyí ó lóun parun òun ni àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ Ramadan àbí àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn ó lè jẹ́ ká fara lè yẹn san kí a wáwó sùnsùn kó já àbí kó wó sùnsùn kó lóun fẹ́ súnmọ́ obìnrin òun eléyìí ẹni tó bá ṣe bí ìgbà tó ṣe kó parẹ́ ẹ̀rùn ni bí ìgbà tó ṣe rẹ̀ láburú ńláńlá ni ṣùgbọ́n ẹni tó wáyé pé àwẹ̀ náfìlà ló ń gbà kò sí nǹkan tó burú bó wù ó lè lóun fẹ́ súnmọ́ ìyàwó òun nígbà tó ń gba ní tí ó kàṣẹ ni pé kò ní ládàáwẹ̀ tó gbà mọ́ tó gbà tó ti já ṣùgbọ́n ìjẹ́ṣẹ̀ ń bẹ fún kò sẹ́ṣẹ̀ fún irú ẹ̀ kọ́ ni tá a sọ nípa ẹni tó ń gba àwẹ̀ ọ̀rọ̀ yẹn arákùnrin yẹn fi lo gbólóhùn wípé halaktu òun parun torí pé ní tí ó yẹ kóun ṣe lòun ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ bá dẹ́bi lọ́wọ́ yìí pé kí ni tó rọ́lù ẹ́ qala waqa'tu ala imrati wa ana sa'im ó ní mo báyàwó mi láṣepọ̀ ńgbà tí mò ń gbá àwẹ̀ that is àwẹ̀ Ramadan wa fi riwaya nínú ẹgbà wa mi asabtu ahli fi Ramadan mo báyàwó mi láṣepọ̀ nù Ramadan faqala Rasulullahi sallallahu alayhi wa sallam ńgbà tí arákùnrin ti admit pé òun ṣe àṣemáṣe kí ni way out torí pé Islam ó fẹ́ tó ṣe pé tá a bá kó sínú nǹkan tí ó yẹ ká ṣe táwa náà dẹ̀ realize tàdé admit pé eléyìí aṣẹ lọ́wọ́n ọba yàtọ̀ fẹ́ni tó ṣe wípé ó ṣe nǹkan tí ò bẹ́sìn mu ó tún wá mú ara nu rẹ̀ kò tún rí nǹkan tó burú ń bẹ́ẹ̀ irú eléyìí ọ̀rọ̀ ẹléwu gan wájú ọlọ́run ṣùgbọ́n ní tó ṣaṣemáṣe tó ń gan fún rẹ̀ ní ó ti regret nǹkan yẹn kí ni way out kí ni nǹkan tí è e tánràn nǹkan yẹn ọ̀nà wo ni yéé túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ló gbọ́dọ̀ máa wá ní tó gbé arákùnrin yìí jáde lé rẹ̀ wá bá anábí wa muhammad sallallahu alaihi wa sallam lélẹ́yìí tó bá ṣe pé ó wù ni ó lè jòkó lé kó ni mo ṣe mo ṣe náà nù ta ni a mú mi ṣùgbọ́n ọlọ́run ọba tó mọ kọ̀kọ̀ yóò padà mú bóyá láyé bíbáyá àbí kó ṣe pé ìjọba ndel kìyàmá torí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ìnàlá láyùm lílì zọ́ọ̀lìm ẹni tó ń ṣàbòsí fún rẹ̀ ọlọ́wọ́ bó mọ fún lókun yóò mọ lọ lára hatta idha akhadahu títí tí ọlọ́wọ́ bó gbá mú lamufletu ìgbà ọlọ́wọ́ bó wà ní jùlẹ̀ yóò wá jẹ ìyá rẹ̀ yóò jẹ lójú páálí nítorí pé kí ni ó ń fi òfin ọlọ́wọ́ bá ṣe ṣeré ó dẹ̀ ń dùn rẹ̀ nínú pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n arákùnrin yìí ó ṣe tó ṣe láàrin òun àti ìyàwó ẹ̀ ló wà ó rẹ̀ wò pé eléyìí tó ṣẹlẹ̀ yìí òun gbọ́dọ̀ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run òun ti regret yẹ ṣùgbọ́n kó ń lọ mọ kí ni ìtanràn àbí kí ni ìjẹníyà tó ń bẹ fún ẹni tó bá ṣerú nǹkan báyìí láwọn afẹ́sìn a mọ́ sọ fún wa wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó ṣe wípé kò mọ̀ pé ń tó ń ṣe èèwọ̀ ni àtẹni tó ṣe wípé ó mọ̀ pé ń tó ń ṣe èèwọ̀ ni ṣùgbọ́n kò mọ ìjẹníyà tó ń bẹ fẹ́ni tó bá ṣe arákùnrin yìí mọ̀ wípé kéèyàn súnmọ́yàwó rẹ̀ ní ọ̀sán ramadan tí àwọn méjì rẹ̀ jẹni tó ń gbàwẹ̀ àbí tí arákùnrin yẹn jẹni tó ń gbàwẹ̀ àbí arábìnrin yẹn jẹni tó ń gbàwẹ̀ kóun súnmọ́ ó mọ̀ pé èèwọ̀ ni ṣùgbọ́n tóun bá ṣe kí ni jẹníyà tó ń bẹ fún kò mọ́ irú èèyàn bẹ́ẹ̀ wọn ní gbé ìjẹníyà kúrò fún ìjẹníyà tó yẹ kó jẹ wọn ò fi jẹ kódà kó ṣe wípé kò mọ rú jẹ níyà yẹn ṣóṣà mọ̀ wípé nǹkan tó ń ṣe nǹkan tí ó dá ni ṣùgbọ́n ni tí ó mọ̀ pé n tó ń ṣe kò dá ó wá kó sínú nǹkan yẹn irú èèyàn bẹ́ẹ̀ yọ alam àkọ́ ni àní fìyà rẹ̀ jẹ́ torí pé yorùbá náà mọ sọ pé ìlú tí ó sófin kò sẹ́sẹ́ ẹni tó ṣe wípé kò mọ wípé nǹkan tó ń ṣe nǹkan tí ò dáa ni àní jẹ́ ń yà lórí nǹkan yẹn àfi kó mọ̀ pé nǹkan yẹn nǹkan tí ò dáa ni eléyìí dẹ̀ níbi tí àwọn àfá àwọn ti jogún àwọn anábí ọlọ́wọ́n ọba ní tí àwọn anábí ọlọ́wọ́n ọba fi kọ́ àwọn èèyàn àwọn àfá ní ó mọ spread ẹ̀ káàkiri mọ sọ fáwọn èèyàn ẹ mọ ṣe léyìí ọlọ́wọ́n ọba lòdì sí yìí ọlọ́wọ́n ọba òfé léyìí ẹni tó wá rọ́ọ̀lù ń gbà yẹn ó rọ́ọ̀lù pẹ̀lú mọ̀ ni ṣùgbọ́n tó ṣe wípé kò mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ọlọ́wọ́n ọba ò ní fìyà jẹ́ lọ́lọ́run sọ pé wọ́n mọ̀ kúnnà mọ̀ àwọn ọlọ́wọ́n bá ní fìyà jẹ àwọn èèyàn hatta nab'atha rasula àfi tá a bá gbé òjíṣẹ́ dìde bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní wa uhiya ilayya adal qur'an alquran tí mo ń ka fún yìí ọlọ́wọ́n bá ní rẹ̀ muhammad sọ fún wọn pé quran tí mo ka fún yìí ọlọ́wọ́n bá ó fi rán mi li unzirakum wa man balag nítorí kí n lè bá fi ṣèkìlọ̀ ọ̀yà fún yín àti gbogbo ẹni tí information yẹn bá dọ́dọ̀ rẹ̀ sọ arákùnrin yìí mọ̀ pé ní tó ń ṣe ò ṣùgbọ́n kí ni ìjẹníyà yẹn òun ni tí ò yé ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sọ fún wípé haltẹ́ṣìdò rọ́kọ̀bà tẹ̀ntọ̀tẹ́kù ha ó ti ṣe tó ṣe náà bẹ́ẹ̀ ni wọ́n náà mọ̀ pé nǹkan tó ṣe ò ṣùgbọ́n ìtanràn rẹ̀ òun ni pé ṣó lágbára àbí ṣe o ní ẹrú tó lè túlẹ̀ lóko ẹrú tó lè tú okùn lọ́rùn rẹ̀ ǹjẹ́ o ní ẹrú tó lè tú okùn lọ́rùn rẹ̀ àbó o ní owó àti ra ẹrú tó ṣe pé o tú okùn lọ́rùn rẹ̀ ni ìtanra wípé arákùnrin ìbáyàwó rẹ̀ ní àṣepọ̀ ní ọ̀sán ramadan kọ́lala arákùnrin ẹni mi ní ẹrú bẹ́ẹ̀ ni mi ní agbára قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين tó bá lágbára eléyìí ṣó lè gbàwé oṣù méjì tẹ̀léra wọn tó níjà ọjọ́ kan bẹ́ eléyìí ni stẹ́ẹ̀pù kejì kọ́tù okùn lọ́rùn ẹrú ni stẹ́ẹ̀pù àkọ́kọ́ kí ó gba àwẹ oṣù méjì tẹ̀léra wọn láì ní jẹ́ ọjọ́ kankan bẹ́ẹ̀ òun ni stẹ́ẹ̀pù kejì àfi tí ó bá jẹ́ pé nǹkan tí ẹ̀sìn gbà láyé lájẹ́ kéèyàn jáwẹ̀ ló ṣẹlẹ̀ sí lókù bí ipò rẹ̀ irú situation bẹ́ẹ̀ ó lè break yẹ bí ipò ṣe ìrìn àjò irú situation bẹ́ẹ̀ ó lè break yẹ tí ó kì í ṣe ìrìn àjò àmọ́ọ́mọ́ ṣe nítorí wípé afẹ́sá fún àwẹ̀ díẹ̀ ìrìn àjò tó wà justifiable tó bá rí nírò àjò bẹ́ẹ̀ ó lè break yẹ ṣùgbọ́n láì ṣe pé àwọn reasons tó ṣe pé wà genuine ìtanràn wípé èèyàn mọ̀ọ́mọ̀ bá obìnrin ẹ̀ láṣepọ̀ nínú oṣù ramadan ní ọ̀sán ramadan ní àsìkò tí àwẹ̀ jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni ìyẹn àbí tó jẹ́ àwẹ̀ tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí ìyàwó rẹ̀ wọ́n wá lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ òun ni wípé tí ò bá lágbára àti tú okùn lọ́rùn ẹrú yóò gbàwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn ìyẹn fún ẹni tó bá yàwó rẹ̀ láṣepọ̀ àbí ẹlẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ kò ń ṣe ẹni tó bá girlfriend sùn ẹni tó bá girlfriend ẹ̀ sùn wàhálà méjì ni wàhálà kó ṣe zìnà ń bẹ́ńlẹ̀ then wàhálà wípé àwẹ̀ rẹ̀ ó tún ṣe tí ó yẹ kú ṣe pẹ̀lú ẹ̀ so kéèsì tán àdírẹ́sì bíbá yìí kéèsì ẹni tó ṣe wípé ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ló bá láṣepọ̀ ni sanabu muhammad sallallahu alaihi wa sallam sọ fún wípé ṣó lè gba owó oṣù méjì tẹ̀léra wọn kọ́lálá arákùnrin ẹni mi lágbára ẹ̀ ti ṣe léyìn náà torí pé ta bá wo nature rẹ̀ ni ó dà gẹ́gẹ́ bí èèyàn kan tó ṣe wípé kò lè kó rẹ̀ níjànú ká mọ́ bóbìnrin láṣepọ̀ kò ń ṣe nǹkan tó lè kó rẹ̀ níjànú nípa rẹ̀ nature ẹlòmíì nìyẹn tó ṣe pé bí ó bá súnmọ́ obìnrin lọ́jọ́ kan ara rẹ̀ ò balẹ̀ ìdààmú ò bá ni so irú ọkùnrin yẹn from nǹkan tí àwọn afẹ́sìn gádà nature ẹ̀ nìyẹn tó ṣe wípé ẹ̀sìn dẹ̀ yọ̀ǹda fún kó satisfy rẹ̀ lọ́nà tó ṣe wípé ọlọ́run ọba tó ṣe lẹ́tọ̀ kò ń ṣe ọ̀nà haram kò ń ṣe ọ̀nà haram so arákùnrin yìí ó lóun ò lè ṣe torí pé kò sí òun ríyàwó fódìdí oṣù méjì bí nǹkan bí sixty days àbí fifty eight days àbí fifty nine days òun wà ní súnmọ́yàwó òun rárá agbára òun ò ka in tó tì òun bọ́ nuru wàhálà yìí náà ni pé òun ò lè kóra òun jánu lòun fi súnmọ́ ní ọ̀sán Ramadan tó ń bá ti rí ara òun ò gbé anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wá sọ fún wípé fahal tastati an tasuma shahrin mutatabi'in qala arákùnrin nínú èlé ṣe kọ́lá fa atẹ́ṣin ìtààmà sí tìǹà mìskínà oníṣẹ́ ò lè fíìdì tálíkà ọgọ́ta tálíkà 60 ṣe ò lè fíìdì wọn kọ́lá la arákùnrin nínú ìlágbára yìí náà kò lágbára àti tú okùn lọ́rùn ẹrú kò lẹ́rú tí ó tú okùn lọ́rùn rẹ̀ kò lágbára àti ra ẹrú tí ó tú okùn lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni kò tún lè bọ́ èèyàn 60 tí wọ́n jẹ́ tálíkà kọ́lálá onímì lágbàrí lè fasakata nàbí yìí sọlọ́lọ́rù àríwọ̀sálàm gbà tó jíṣẹ́ ọlọ́wọ́ bá sọ mẹ́tẹ̀ta yìí fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá padà wá dákẹ́ situation ìlà ń bá is uti anabi sallallahu alaihi wasallam bi arakin fi itamuru ó ní kò pẹ́ sígbà yẹn ni wọ́n bá gbé apẹ̀rẹ̀ kan wá bá anabi sallallahu alaihi wasallam tó ṣe pé dàbí dùn ní okùnù apẹ̀rẹ̀ náà wàlá araku almiktan apẹ̀rẹ̀ yìí tí dàbí dùn kúnnú rẹ̀ wọ́n a máa pè ní arok wọ́n a máa pè ní qala iná sáì òjíṣẹ́ ọlọ́wọ́n ba lẹ́yìn ó ní ẹni tó ń béèrè béèrè dá torí pé ojúṣe ọlọ́run bá gẹ́bí ń ta ṣàlàyé fúnra wa ìjókòó rẹ̀ a máa kún fún ìmọ̀ àwọn èèyàn wa tí wọ́n máa dámọ̀ràn pẹ̀lú anabi sallallahu alaihi wọ́n máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tí ó yé wọn arákùnrin yìí wá òun béèrè títí ẹ̀ òun ló ń bá sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ni tóun náà fẹ́ yọ zaka àbí tó fẹ́ ṣe sọ́dákọ̀ ló gbé kiri sọ́dọ̀ kan wá bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àlàyé tá ti ṣe fúnra wa òun náà ni pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìjẹ sọ́dákọ̀ ọlọ́run ọba ṣe léèwọ̀ fún o kò sí ń tán lè gbé wá sọ́dákọ̀ tó bá ti wá ní orúkọ sọ́dákọ̀ pé zaka ni àbí ìtọrẹ àánú ọlọ́run ọba ṣe léèwọ̀ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ẹbí rẹ̀ pé kan jẹ́ tó bá gbarú tó bá ṣe pé sọ́dákọ̀ ọ̀ràn yẹn ni ìyẹn zaka àwọn tán lẹ́tọ̀ọ́ sí wọn ò pín fún wọn tó bá ṣe pé sọ́dákọ̀ lásán ni èyí wọn lè fún ẹni tó jó lówó náà ń bẹ àbẹni tó náà rí jẹ wọn lè fún bẹ tó bá yẹ pé sọdákọ lásán ni torí pé yẹn lè ṣe sọdákọ lásán fún ẹni tó náà ní lọ́wọ́ ṣùgbọ́n sọdákọ ọ̀ràn yẹn tá a mọ̀ sí zaka ẹni tó ní lọ́wọ́ òun kò lẹ́tọ̀ọ́ sí èrò sọdákọ bẹ́ẹ̀ ní ṣókí wọ́n ṣàgbé kìíní sọ́dákọ̀ wa bá anábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ́dákọ̀ yìí wọ́n ní nǹkan bí sáà tó ń bẹ nínú rẹ̀ bí fifteen sáà ni orin tó ń bẹ nínú apẹ̀rẹ̀ yìí dàbídùn yẹn tabanikan wọn iye tó jẹ́ múdù bí sixty òun ló ń bẹ nínú rẹ̀ sixty òun ló ń bẹ nínú apẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wasallam wá ní aina sa'il ẹni tí ó wá béèrè béèrè dá kọ́lá ana arákùnrin ẹni èmi ní kọ́lá khudh adha òjíṣẹ́ ọlọ́run bá nígbà fatasọ́dàk bí lọ ṣe sọ́dàkọ̀ pẹ̀lú ẹ bí ìgbà tó ṣe pé anábíwá muhammad sallallahu alaihi fẹ́ béèlè out kúrò nù nǹkan tó wà torí gbogbo àwọn nǹkan tó ní kó ṣe ní kò lágbára àti ṣe kò lè gba àwẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ẹrú tí ó tó okùn lọ́rùn rẹ̀ kò ní agbára àti gbàwẹ́ oṣù méjì tẹ̀léra wọn ìkẹta òun náà ni pé ṣe bọ́ tálíkà 60 olóhùn òní náà ìkẹta yẹn òun lànàbí sọ lásán ti lè bẹ́ẹ̀lẹ̀ out to easy dada, òun náà ni pé kó bọ́ tálíkà 60 àwẹ̀ kò lè bá àgbà yíhun bẹ́ẹ̀ ni kọ́tù òkú lẹ́rù ẹrú owó rẹ̀ wọ́n ju títí tálíkà sixty lọ so eléyìí òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọ lásán gbé fún pé gbà fata sọ́dàk bí lọ ṣe sọ́dàkọ̀ pẹ̀lú ẹ̀ láti ṣe fún àwọn tálíkà ta ní kò bọ́ fọkọ́lá rọ̀jú arákùnrin ìgbà tí àrùn sọ lásán gbé fún pé fata sọ́dàk bí lọ ṣe sọ́dàkọ̀ pẹ̀lú ẹ̀ ìtànàbí ń sọ tó gbà lérò ni pé lọ fún àwọn tálíkà ṣùgbọ́n arákùnrin yẹn òun tún béèrè wípé àádà afqara minna ya Rasulullah eléyìí tẹ́ gbélé mi lọ́wọ́ ṣé àwọn tán tó tálíkà jù mí lọ tán tálíkà jù wá lọ ní kí n lọ fún ní àbíbò fawallahi mo fi ọlọ́wọ́ babúra ma bayna labatayha yuridu al-harratayn ahlu baytin afqar min min ahli láti ibi àpáta tí Madina ti bẹ̀rẹ̀ débi àpáta tó parí sí si, kò sí fámílì tó ṣe pó tálíkà ju fámílì mi lọ so tó wá ṣe pé kí n lọ ṣe sọ́dákà fún àwọn fámílì tán tún tálíkà ju tiwa lọ ní kò sí o fàbáhìkà nàbí yìí sọlọ́lọ́ sọlọ́m òjíṣẹ́ ọlọ́wọ́n bá ọba rẹ̀ ní musẹ́ ó rẹ̀ ní débi pé hátà badat anyabu èèyàn gan rẹ̀ hàn síta tí a sọ lásán bá dẹ̀ fi rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ni ó jẹ́ nǹkan tó pani lẹ́rìn gan ni thumma qala òjíṣẹ́ ọlọ́run ọba ni tó bá jẹ́ bẹ́ẹ̀ at'imhu ahlak lọ fi bọ́ àwọn ẹbí rẹ̀ that is ntọ́kùnrin yẹn ń sọ òun náà ni pé òun gan nídìí kinní yìí ju any other person lọ kò sóúnjẹ táwọn oúnjẹ ń lé àṣemọ́ṣe tó ń dẹ̀ ṣe ní ààrẹ ẹlẹ́tọ̀ òun lòun ti ṣe ṣùgbọ́n kan ipò ń ṣe ní wrong time ni so ilé ìtẹ́gbélémi lọ́wọ́ yìí kò sẹ́ni tó nídìí ẹ̀ tó mi tí bá ní mo lọ ń ṣe sọ́dọ́kà fún yẹn kan ojú mi gan tún wà ń bẹ́ pé ah kíní tí mo dẹ̀ ń gbé fún yẹn èmi gan nídìí ẹ̀ ju ẹni tí mo gbé fún lọ ṣùgbọ́n ojúṣe ọlọ́wọ́n bá sọlá asálàm ẹni tó ṣe kó jẹ́ aláàánú púpọ̀ ni ó wo ní tí ọkùnrin yẹn kó sí lẹ́ṣẹ̀ anamisọlá asálàm ó rí wípé n tó ń bá yí nǹkan yẹn tún le ju tó kó sí lẹ́ṣẹ̀ lọ torí pé ní tó jẹ́ tálíkà inú kọ̀ndíṣàn ńláńlá ní tó bá rẹ̀ tí yóò bá rí tí yóò jẹ náà kò sí tí ó fẹ́ lè ṣe kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa sojúṣe ọlọ́wọ́n bá sọlọ́ asálàm ó fi kéèsì tó yẹ kó ṣe ní kàfàrà alẹ́ ó àtẹ́ǹdì sí kéèsì òṣì tó ń bá arákùnrin yẹn jà lẹ́sẹ̀kẹsẹ̀ ìpè lọ bọ́ra náà kó bọ́ fámìlì ẹ àwọn afẹ́sìn àwọn à béèrè kan bíi ipe ṣé internet sọlá sam ṣe yẹn ṣó túmọ̀ sí pé arákùnrin yẹn kíní yẹn ti bọ́ kúrò lọ́rùn rẹ̀ ni àbóṣì ń bẹ lọ́rùn rẹ̀ ó kàn fẹ́ address current situation ọkùnrin yẹn torí pé yorùbá náà lọ sọ pé tíná bá ń jó ni tó ń jọmọ ẹni tara ẹni làákọ́kọ́ gbọ̀n kúrò náà so ẹni yìí in tó ń báyìí òṣì ló ń báyìí so káwá sọ yìí pé a fi kéèsì yẹn lẹ àmọ́ lọ rán kéèsì ẹlòmíì eléyìí yóò fẹ́ dàbí ìwà òmùgọ̀ so kakọ́ àdírẹ́sì kéèsì tiẹ̀ náà so àwọn afẹ́sìn àwọn míì gbà wípé òjíṣẹ́ ọlọ́wọ́n bá àdírẹ́sì kéèsì ọkùnrin ẹ̀ náà pé ókè eléyìí sàdákà tán gbé wáyé kò sí fún títí kàfàrà títí ká fi andrew kéèsì tálíkà tó wá bá wa léléyìí tó túmọ̀ sí pé èyí tí ó jẹ́ ti kàfàrà ọ̀ràn tó dá ó sì ń bẹ lọ́rùn rẹ̀ tó ṣe wípé yóò máa ṣe ní ìgbà tí ó bá ní agbára àti ṣe gẹ́gẹ́ bí àtàwọn bá ní owó ni ẹni tá a yá lówó a dẹ̀ rí pé bí ó ṣe ń ba àbí kò ní ẹ̀sìn encourage wa ìpérú èèyàn bẹ́ẹ̀ ọlọ́ni fàyínkáná zọ́ọ̀sọ̀ràtìn tó wá ṣe pé ní tára nílẹ̀ ni tó ṣe pé yá ní nǹkan fanadhiratun ila ẹ lọ lára di àsìkò tí nǹkan rọrùn fún lára beauty islam nù kò ń ṣe tó ṣe pé ẹlòmí olóhùn yáwó báǹkì ni ìgbà tó bá yáwó báǹkì tí ó bá wá rí san gbogbo ọ̀nà tí wọ́n lè fi ran sálíkì àmà òun ó máa lé káàkiri náà mẹni tó yá owó tó ṣe pé owó tó yá kò ní nǹkan tí è san padà ó dẹ̀ ní àníyàn àti san padà ṣùgbọ́n kò rí ni islam ní ìwọ tó yá lówó ní fanadira tún ilá mẹ́sàrà ṣe ní rọrùn fún di àsìkò tí è ní ṣe rọrùn fún di àsìkò tí è ní ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n islam encourage wa láti ṣe bẹ́ẹ̀ so kí la fẹ́ lò ń bi eléyìí òun ni pé ṣé irú kéèsì ọkùnrin yìí náà ṣé islam àbí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fún un ní nǹkan tó fún un yẹn nípa wípé kàfàrà yẹn alo ẹ lára di àsìkò tó ṣe wípé ó ní láti ṣe torí wípé tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bá encourage àwa mùsùlùmí láti ṣe sùúrù ńgbà tí ìyá bá jẹ wá ń gbèsè tẹ́niyẹn ò dẹ̀ ní bó wà lọ́wọ́n bá gan fún rẹ̀ subhanahu wa ta'ala sọlọ́wọ́n bá gan yóò lọ wa lára ju èèyàn lásán lọ so ló fi jẹ́ pé àwọn afáà mi gbà wípé kàfàrà ẹ̀ ṣì ń bẹ lọ́rùn rẹ̀ tó ṣe pé yóò ṣe nígbà tí ó bá lágbára bí ẹni tó ṣe wípé yẹ kó gbàwẹ̀ ramadan ni ṣùgbọ́n ní ramadan ara rẹ̀ ò yá irú èèyàn bẹ́ẹ̀ ò ní gba àwẹ̀ yẹn ṣùgbọ́n yóò padà gbà á nígbà tó bá lókun àti gbà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé àmọ́ ṣe padà létà so àwọn àfáà mi fojú eléyìí wo wáyé tí àwọn àfáà mi ní anábí ò sọ̀rọ̀ ń pa wípé sọlá asan pé kó gbà á padà sọmọ́jẹ́ ká wú nǹkan tánábí òwú lẹ́ni kò sọ̀rọ̀ ń wípé kó gbà á padà yíò ti ló ti lọ ni ẹ ó túmọ̀ sí pé ẹni tó bá yẹ kó ṣe kàfárà ìyẹn ìtanràn bí irú eléyìí ta sọ yìí kò wá ní agbára àti ṣe tọ́lọ́mọba náà dẹ̀ mọ̀ pé kò lágbára àti ṣe sakọtọ tàánhù kàfàrà yẹn ó ti ṣubú fún rèèyàn bẹ́ẹ̀ nu sọ anabi sọ allah sanu sọ yìí pé eléyìí mo kàn fún ẹ pé kó o fi àdírẹ́sì kéèsì tí ó ń bẹ yìí sí ni àbí tó ń bá yìí tó bá ti wá ní agbára kó o padà san kàfàrà yẹn ṣùgbọ́n anabi allah sanu ti dákẹ́ lórí ẹ ó túmọ̀ sí pé kínní ẹ ti ṣubú fún un nìyẹn so àwọn afẹ́sìn mi wọn a máa sọ irú eléyìí nípa àwọn kàfàrà àwọn ìtanràn tó ṣe pé èèyàn máa ṣe nígbà míì lápèjúwe ẹni tí ó lọ mistakenly pààyàn ó yẹ kí ó san kàfàrà òun náà ni kó tu okùn lọ́rùn ẹrú tí ó bá lè tu okùn lọ́rùn ẹrú tí ó rí ẹrú tí ó tu okùn ní ọrùn rẹ àbí kò ní agbára gba oṣù méjì wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe subhanahu wa ta'ala ṣe sọ́nù èyí ń jẹ́ ń tán pè ní kàfàrà ṣùgbọ́n yàtọ̀ sí yẹn orin tí wọ́n tún pè ní díà òun náà ni owó ẹ̀jẹ̀ èyí ń lọ sí ọ̀dọ̀ àwọn fámílì ẹni tó mistakenly pa ṣùgbọ́n ẹ̀sìn ńlá yìí ń bọ àwọn fámílì tiẹ̀ lọ́rùn àwọn fámílì tiẹ̀ ni ó sàn án fún fámílì ẹni tí ó pa mistakenly ìyẹn ni díà owó ẹ̀jẹ̀ náà èyí tá a fẹ́ lò ń bẹ gangan òun lẹni èyí tó jẹ́ kàfàrà òun ni ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hún pẹ̀lú pé mistakenly pààyàn ipe kó tu okùn lọ́rùn ẹrú wàárí agbára àti tu okùn lọ́rùn ẹrú sọ pé yóò gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn kí ló èèyàn bẹ́ẹ̀ wá jẹ́ni tí ó lágbára àti gba àwẹ̀ oṣù méjì kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú situation bẹ́ẹ̀ ṣé yóò ṣubú fún ní àbá sọ yí ó ṣì wà lọ́rùn rẹ̀ di ìgbà tó yé ó bá ní agbára ṣe irú ẹ̀ náà làwọn afẹ́sìn aṣọ nígbà yìí pé àwọn mìíràn ní ó wà lọ́rùn rẹ̀ di ìgbà tó bá lágbára bẹ́ẹ̀ náà ni tí a mọ̀ sí kafaratu zihar àwọn larba wọn ní ìṣe kan tó máa ń ṣe òun náà ni tí ọkùnrin kan bí yàyàwó rẹ̀ ṣe tó dùn yóò wá sọ fún yàwó pé anti alayya ka zahari ummi bí mi ṣe lè bá ìyá mi láṣepọ̀ látòní lọ ẹ̀yìn ẹbí ẹ̀yìn ìyá mi ló ṣe rí dàtí tí ń bá bẹ́ láṣepọ̀ látòní lọ bí ìgbà tí mo ń bá yá mi sùn ni wọn a mọ sọ̀rọ̀ eléyìí ńgbà tá bá bínú sí àwọ wọn eléyìí tí wọ́n sọ yìí ẹ̀sìn wa àdírẹ́sì ọlọ́run bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń parẹ́ kàfàrà tí wọ́n ṣe náà ní irú ìta sọ yìí òun náà ni kó tó okùn lọ́rùn ẹrú kó tó lè súnmọ́rú ìyàwó tó sọrú gbólóhùn yẹn sí tí ò bá lágbára rẹ̀ yóò gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn tí o bá ní agbára rẹ̀ yóò bọ́ tálíkà tí bá ní agbára yóò just like irú eléyìí tí a fúnra wa yìí mi ròyìn bẹ́ẹ̀ tí ò bá lágbára rẹ rárá ń kọ́ ṣé kàfàrà yìí ó ṣubú fún àwọn afá mi ni yóò ṣubú fún àwọn míì ní rárá yóò dìgbà tí yóò dìlé di àsìkò gbà tí o lágbára. gẹ́gẹ́ bí ti ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ ń pẹ́ ẹni tó ṣe pọ́n bá jẹ ní gbèsè pé wọ́n kánà dùn ọ̀fúratin fanadara tuni lámì sara tó bá ṣe wípé ẹni tó jẹ wá níwó àbẹni tó jẹ wá ní nǹkan ẹni tara níní ẹ lọ lára di ìgbà tí nǹkan yóò rọrùn fún kó lè dá padà fún yín náà eléyìí nípa ẹni tó ṣe pé ara ni genuinely ni tọ́lọ́mọba náà mọ̀ ìpara ni òun ṣe ẹni tó ṣe wípé kò fẹ́ sanwó ẹni tí ò fẹ́ sanwó tó jẹ́ yẹn ń gbèsè tó bá ṣe pé eléyìí clear bẹ́ẹ̀ wọ́n á confiscate property rẹ̀ wọ́n á gba àwọn nǹkan lọ́wọ́ rẹ̀ tí wọ́n èdè owó tó jẹ ní bẹ́sì ṣe gbé e kalẹ̀ nù ṣùgbọ́n ẹni tó ṣe pé genuinely kò ní ni ẹ̀sìn encourage wa pé ká ṣe sùúrù pẹ̀lú ríyàn bẹ́ẹ̀ ibi tẹ́sìn encourage wa dé ó jẹ́ ká mọ̀ wípé a tún máa gbalada lórí rẹ̀ bí ìgbà tó ṣe pé a fi ìlọ́po méjì nǹkan yẹn fi ṣe ìtọrẹ àánú fún ẹni yẹn ni èèyàn jẹ one five thousand lápẹjù èsù kò wá ní agbára àti san padà wà náà dẹ̀mọ̀ pé kò lágbára ti tó tọ́ ni àsìkò tó yẹ kó san wá tó àtúnwá ṣe sùúrù àtún fún time sí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní ìlú èyẹ̀bẹ̀ yóò máa ní ìlọ́po orú nǹkan yẹn méjì gẹ́gẹ́ bí ìtọrẹ àánú bí ìgbà tó ṣe ìtọrẹ àánú fún ẹni yẹn yóò padà gbowó ẹ o ṣùgbọ́n ìgbà tó ṣe pé ó ń ṣe ìtọrẹ àánú fún ẹni ìyẹn ni ṣùgbọ́n ní tó ṣe pé àmọ́ pé ní kò fẹ́ san ni irú èyẹ bẹ́ẹ̀ wọ́n lè gba property rẹ̀ láti lè fi dí nǹkan yẹn àbí kan forcefully kan gbowó lọ́wọ́ rẹ̀ láti lè fi sanwó ẹni tí ó jẹ lówó náà bí ọ̀rọ̀ ẹni yìí bó ṣe rí ni àwọn afẹ́sìn wọ́n wá sọ̀rọ̀ kan ni pé arákùnrin iṣó ti ẹ̀ mọ́ mọ̀ báyàwó ẹ̀ láṣepọ̀ ni àbí mistakenly bí àsìkò ti gbàgbé ipé òun gbáwẹ̀ wọ́n ní kò clear nínú hadith yẹn torí pé gbàtọ́kùnrin ẹ̀dọ́rọ̀ anẹ́mùsọ̀lá asálám kò sọ fánà bí pé mo mọ̀ mọ̀ báyàwó mi sùn kò rẹ̀ sọ ipé kí ni mo gbàgbé báyàwó mi láṣepọ̀ nínú àwẹ̀ rọmọdán ní tó kàn sọ náà ni pé mo báyàwó mi láṣepọ̀ ṣé mo mọ̀ọ́mọ̀ ni àbí mi ò mọ̀ọ́mọ̀ láwọn afẹ́ẹ̀sì kan fi sọ wípé èèyàn mọ̀ọ́mọ̀ o kò mọ̀ọ́mọ̀ o yóò san kàfàrà ni ó mọ̀ọ́mọ̀ o kò mọ̀ọ́mọ̀ o yóò san kàfàrà ni àwọn afẹ́ẹ̀sì kan sọ bẹ́ẹ̀ ìpè tó bá báyàwó ẹ̀ láṣepọ̀ ní rọmọdán yóò san kàfàrà ni irú ẹni tí alimami ibn hazmi àtàwọn míì tí wọ́n sọ náà àwọn afẹ́ẹ̀sì imam ahmad rahimahullah ta'ala ọ̀nà sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ọgọ̀rọ̀ àwọn afá àwọn dúró lórí wípé kéèsì ọkùnrin kéèsì ẹni tó máa mọ̀ báyàwó ẹ̀ láṣepọ̀ ni ó ń ṣe kéèsì ẹni tó ṣe mistakenly ẹni tó bá wá ṣe mistakenly lọ́dọ̀ ọgọ̀rọ̀ àwọn afá wọ́n gbà pé irú ìdájọ́ ta fún ẹni tó jẹun mistakenly yẹn àbí tó mu mistakenly náà là á fún òun náà torí pé wọ́n jọra wọn eléyìí kò máa mọ̀ jẹun eléyìí kò máa mọ̀ mú eléyìí náà kò máa mọ̀ báyàwó ẹ̀ láṣepọ̀ ipa tìrìtì bákan náà ni ṣùgbọ́n àwọn afáàtà dárúkọ àtàwọn míì tí wọ́n tẹ́kì position àwọn gbà wípé kéèsì tán àdírẹ́sì yìí wọ́n sọ nínú rẹ̀ pé bóyá ṣó máa mọ̀ ni àbí kò máa mọ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù wallahu alam òun náà ni pé tó ẹpẹ́ ni ò bá máa mọ̀ ìdájọ́ fún ẹni tí ó máa mọ̀ jẹun tí ó máa mọ̀ mu òun náà là fún ẹni tí ó mọ̀ọ́mọ̀ báyàwó ẹ̀ láṣepọ̀ àwọn afáàmì wo pé àbó lèyàn ṣe ní mọ̀ọ́mọ̀ báyàwó ẹ̀ láṣepọ̀ tóun bá gbàgbé yẹ kí àwọn rántí ṣùgbọ́n ká tiẹ̀ sọ wípé àwọn méjèèjì gbàgbé náà so tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tó sì tẹ̀wọ̀n náà wallahu alam òun ni wípé ìdájọ́ tó ń bẹ fún ẹni tí ó gbàgbé jẹun tó gbàgbé mu náà ni ó bẹ fún èèyàn bẹ́ẹ̀ so kí ni ó ṣe òun náà ni pé yóò san ọjọ́ yẹn padà yóò san ọjọ́ yẹn padà ẹni tó wá mọ̀ọ́mọ̀ ṣe òun ó san ọjọ́ yẹn padà yóò tún wá san kàfàrà ní ìtó tẹ̀wọ̀n gẹ́gẹ́ bí Abu Dawud wọ́n ṣe gbà wá nínú hadith Abu radiyallahu anhu pánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ fún arákùnrin yẹn pé wasum yawman wastaghfirullah bọ́ ọjọ́ kan kó o dẹ̀ tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba bọ́ ọjọ́ kan kó o tọrọ àforíjì lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìyẹn jẹ́ àlékún ti kàfàrà so ìgbà padà yẹn yóò mọ dí àyè ọjọ́ tó bírèkì ẹ̀ yẹ then kàfàrà yẹn yóò jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ so eléyìí jẹ́ ọ̀rọ̀ tí ó rilẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ imam malik rahimahullah ta'ala gẹ́gẹ́ bá ṣe sọ̀rọ̀ ń pa ẹni tó máa ma jẹun àwọn gbà pé ẹni tó máa ma jẹun tó máa ma jẹun àtẹni tó máa ma báyàwó ẹ̀ láṣepọ̀ àwọn ní ìdájọ́ kan náà ni ó ń bẹ fún ẹni tó máa ma jẹun wọn lóun ló san kàfàrà ni eléyìí ó pàtàkì láti gbọ́yé torí pé ńgbà míì tí a bá ń ka àwọn tíra míì tó jẹ́ àwọn tíra tí ó jẹ́ àwọn màlìkíyà ní pàtàkì lọ láwùjọ wá mí báyìí torí pé àwọn àfáà mi ń bẹ tó ṣe pé ẹnu bí nǹkan tán rí mọ́ náà ni tíra tó ń ọpẹ́rẹ́tì láwùjọ wa mọ́sẹ̀ àbí málìkì láwùjọ wá mí báyìí ìtààmà bá nu tíra wọn òun náà ni pé ẹni tó bá gbàgbé jẹun àbó gbàgbé mu wọn á ní yóò gbà padà nítawọn abánu tíra mọ́sáàbí máàlìkì tá a ń lò láwùjọ wa ń bí báyìí tó kọ́mọ́nù lọ́dọ̀ àwọn àfa lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n hadith anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pẹ́ni tó gbàgbé jẹun àbó gbàgbé mu kò sí ìtanràn fún kó gba àwẹ̀ rẹ̀ pé kó gba àwẹ̀ rẹ̀ kó máa bá a lọ so èwo làámúdu méjèèjì ṣé ìtì imam malik sọ làámú àbí ntí anabi muhammad sallallahu alaihi wasallam tó sọ. So, in tí ó sì dàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wípé in tí anẹ́fọ́lásánṣọ́láàmù ọ̀rọ̀ imam malik rahimahullahu ta'ala ìgbìyànjú tó lè wá sí zọ́ pé àwọn ò mọ àbí ojú wọn ò tó ń tánẹ́fọ́lásánṣọ́ kò ń ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó dínikù ipe àfọ́ọ̀mọ̀ nǹkan ìyẹn kò ń ṣe nǹkan àlébù imam malik rahimahullahu ta'ala èèyàn kan ti wá béèrè question lọ wọn ní question bíi 40 ló béèrè gbogbo ìmọ̀mù sọ wípé láàdìrì mímọ̀ mímọ̀ arákùnrin ẹ̀ ní wípé ah gbogbo à ń dẹ́gbẹ́ lọ́yìn láàdìrì láàdìrì ó ní bẹ́ẹ̀ ni n tí ò jẹ́ kí wọ́n mọ̀ ní òjé kémi náà mọ̀ àfáà tó respect ara ẹni tó ṣe wípé tí ò bá mọ nǹkan kó sọ fáwọn yẹn pé mi mọ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ torí wípé àwọn sọ̀hábà rẹ̀ tó wà ńlá alẹ́ tí wọ́n jù wá lọ àwọn náà lè mọ̀ mọ̀ nǹkan gbà mí tó ṣe pé sàbẹ́bí ni ó mọ̀ so pé mi ìmọ̀ nǹkan kò ń ṣe ẹ̀ṣẹ̀ in fact nǹkan àpọ́nlé ni tí yẹn bá dẹ̀ ṣe mistake náà ìpé yẹn sọ nǹkan bá ẹ wá padà rí nǹkan tó tẹ̀wọ̀n ju tẹ̀ sọ lọ in tó pọ́n àfáà lé tí ò ń ṣe pé ń wojú rí ayé tó ṣe pé in tó ń wá náà lójú rí ọlọ́wọ́n ọba òun ni kó sọ fún wọn pé tí mo sọ fún yín báyìí báyìí báyìí nǹkan yẹn apadà rí tó tẹ̀wọ̀n jù lọ ìyẹn ó ṣe nǹkan tó bu ni kù náà àfẹ́sìn gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò rọ̀ níwájú ẹ̀rí ni tó bá rí ẹ̀rí tó ṣe kó supasídì tóun ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yí padà ó ní mọ́mí malik rahimahullahu ta'ala ó ń sọ fáwọn ọmọ kéwù rẹ̀ níjọ́ kan ní madina wọ́n ń bẹ ní ẹgbẹ́ sàrẹ́ adébísọ̀lá asálàm ó wá ń sọ fún wọn ó ní mọ́mí ná ilà rọ́dùn wà marbudun àlèyé ó ní ṣe ra wà fa kò síyàn kan nú àfi kó ṣe pé táwọn èèyàn bá sọ nǹkan tó rí wípé wọ́n ó takò ọ̀rọ̀ adébísọ̀lá asálàm àbó takò ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yóò gbọ́rọ̀ ẹni yẹn dànù regardless of bẹ́ni yẹn ṣe kàǹkà tó wọ́n mọ̀rọ̀dúdùn alẹ́ yìí táwọn èèyàn bá dẹ̀ rí póun náà sọ nǹkan tó takò ọ̀rọ̀ anábì àbó takò ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àwọn èèyàn ó gba tiẹ̀ náà dànù ilà sọ́hìbà adàlkọ́bìrì ẹni tó ṣe pé ọ̀rọ̀ tó bá sọ nú ẹ̀sìn tó ṣe pé fáínà ni òun náà lẹni tó ń bẹnu sáré yìí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tánàbí bá sọ̀rọ̀ ń pọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn kan wá lóun fẹ́ gbá dànù ẹnìyẹn ń wá orí ibú wájú ọlọ́wọ́ bá nu kọ́nà ọba kó ṣàánú wa ṣùgbọ́n àfa kan sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tó sọ yẹn wá ní kílẹ̀ rí àfa yẹn kò sí nǹkan tó burú mi wọ́n béèrè kílẹ̀ rí torí pé kò ń ṣẹni tọ́lọ́wọ́ bá rán sí wa làfa náà kí ni ẹ̀rí rẹ̀ lórí nǹkan tó sọ tí ò bá sẹ́rí ní ọ̀rọ̀ rẹ̀ ó ṣe nǹkan tó ṣe wípé àásọ̀ tá a máa báwọn èèyàn lórí torí ẹ̀ ó wà important ká sọ ọrú àwọn nǹkan báyìí torí pé ẹlòmí lè sọ pé ah, àwọn ọmọ kan ti jáde ń sìn báyìí báyìí báyìí wọ́n ń ṣe in tó ń bẹ nínú tíra òun ni pé ni tí ó bá gbàgbé jẹun àbó gbàgbé mu ó gbọ́dọ̀ san ọjọ́ yẹn padà ni ó ń bẹnu tíra ẹ̀ máa malik bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ẹ̀rí rẹ̀ kí ni ẹ̀rí rẹ̀ ọ̀rọ̀ yẹn tako ntí anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ bákan náà lọ́dọ̀ ìmáàmù malik rahimahullahu ta'ala ẹni tó bá báyàwó rẹ̀ ẹni tí ó bá fi lè màámà jẹun nínú ààwẹ̀ Ramadan là ń sọ kafara ààwẹ̀ kàfàrà lápẹjúwe ẹni tó bá màámà jẹun Ramadan lọ́dọ̀ Imam Malik kò sí yàtọ̀ láàrin òun àtẹni tó màámà báyàwó ẹ̀ láṣepọ̀ wọn ni kò sí yàtọ̀ kí ni ó ṣe wọn ni ó san kàfàrà ni ṣùgbọ́n kàfàrà titi wọn tí wọ́n ní ó san àwọn ò tó bá nàbísọ̀ lásán ṣe tó tabawa wọn tíra bíi àrísálà ti ibn abizayr Qayrawani àwọn prefer wípé kó bọ́ọ̀yàn ju wípé kí ó tú okùn lọ́rùn ẹrú lọ ju pé kí ó gbàwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn lọ wọ́n prefer kó bọ́ aláìní torí ẹ̀ wọ́n á ti kó bọ́ aláìní síwájú ṣùgbọ́n tá a bá ní ká wo èyí tó nílẹ̀ nú ọ̀pọ̀lọpọ̀ ahadif òun ni ìtú okùn lọ́rùn ẹrú ló síwájú bákan náà ní tó tẹ̀lé tẹ́niyẹn bá lágbára òun ni kó gbáwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn ní tó òun ni wípé tẹ́ni ò bá lágbára kó bọ́ tálíkà 60 bó ṣe wà ní ọ̀pọ̀lọpọ̀ àhàdífù yẹn ṣùgbọ́n ẹgbà wá kan tó wáyé pé anamsọ allah asalam ni ama roshulan aftara ìyàwó man fi ramadan òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó pa arákùnrin kan tó ṣe pé aftara that is ó bèkì àwẹ̀ rẹ̀ nínú ramadan ipe anamsọ allah asan pa aláṣẹ ipe ó tú okù lọ́rùn ẹrú áó àbí kí ó gbáwẹ oṣù méjì tẹ̀lera wọn áó àbí kí ó bọ́ tálíkà 60 so áó áó ló wà ń bẹ́ kò ń ṣe wípé tí ò bá lágbára kó ṣe léyìí so elbezis yẹn làwọn fi wò wípé kíní ẹ̀ ni ó wà optional ṣùgbọ́n èyí tó dáa jù àwọn lọ mú ti ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún wa èyí tí ẹ̀rí fi rinlẹ̀ dáadáa òun náà ni pé kò ń ṣe optional bánàm sọlá sálám bí ó ṣe tó ni la ṣe gbọdọ̀ tó so bó dẹ̀ ṣe tó yẹn àáfilẹ̀ bẹ́ẹ̀ náà kéèsì kan lè ṣẹlẹ̀ ní kan ní òkè èèyàn kan olówó ni àbí kó tiẹ̀ jẹ́ bí ọba ó wá wo kó ń gbáwẹ̀ rọmọdán lọ ó wá wù láti súnmọ́ ìyàwó rẹ̀ nínú rọmọdán ó wá wò pé ẹ ká tú okùn lọ́rùn ẹrù yẹn ó lè máa ṣe máa dẹ̀ tú okùn lọ́rùn ẹrù ṣùgbọ́n ti tàwẹ̀ ni ó le fún ká tókun lọ́rùn ẹrú yẹn ká bọ́ tálíkà yẹn kò ní le fún so ṣáà lè sọ wípé kó mọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tútù okùn lọ́rùn ẹrú pé àwẹ̀ ni kó lọ gbà àfẹ́sìn kan irú ẹ̀ ti ṣẹlẹ̀ sọ́ba kan rí tó ṣe gbó báyàwó ẹ̀ láṣepọ̀ bẹ́ẹ̀ ó wá pa àfáà pé kí láṣe àfáà ni àwẹ̀lẹ́gbà ẹni tó okùn lọ́rùn ẹrú kí ló dé táà ní tó okùn lọ́rùn ẹrú ni ó wo pé òun fẹ́ fi kán lè fi pọ́níṣì rẹ̀ ní sọ́dọ̀ àtìkò ní máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣótọ́ àwọn afẹ́sìn ní àáṣì tó bá nàbí sọ lásán bó ṣe tó ni ito tó ṣe yẹn in tí ó ni pé yóò tu okùn lọ́rùn ẹ̀rú ni ṣùgbọ́n ṣẹ́ni yẹn ṣó ti fírí iwájú ba bá kò fírí iwájú ọlọ́wọ́ torí pé kíní ni ó mọ̀ọ́mọ̀ ṣe é láti lè fi fojú kéré wípé ìjẹ ní àtàgbé kalẹ̀ ní òkúkú rọrùn fún mi láti lè yanjú ẹ̀nì so irú nǹkan báyà la gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀rù ọlọ́wọ́ kí ó wà lọ́kàn wa ẹlòmíà wo wípé àṣà ah, àwọn nǹkan yẹn bí jẹ tí wọ́n fi kalẹ̀ nǹkan tó kéré ni bí kátikàtí táwọn mí sọ ń sin pé ókè tán ṣe ní ìmọ̀ ṣe jámọ́rà ipa afẹ́ lọ sọ̀kò ẹ tí bá sọ kínní ó máa pẹran káwọn pẹran gbà yẹn so káwọn pẹran eléyìí ìmọ̀ọ́mọ̀ fẹ́ tako intestine ti wa subhanahu wa ká máa ma fẹ́ tako nǹkan èèyàn kan sọ níjọ́ kan ó ní ọjọ́ mélòó yẹ ká fi dúró ní Mínà fa wàá dúró ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá ní ọjọ́ kejìlá ní àsìkò tó yájú tó lè lọ tó wá lè dúró ọjọ́ kẹtàlá náà ó fi dá wa ní ẹ́ màá fẹ́ lọ lọ́jọ́ kọkànlá ẹ̀ ní because mo láwọn appointment kan Nàìjíríà tí mo fẹ́ ṣe so màá pẹ́ràn irú àwọn nǹkan báyìí ìrí ẹ̀sìn fín ni gba tó mọ̀ pé ní àsìkò àti wá ṣe ájì ní kí ló wá ṣe fún so gbogbo àwọn nǹkan wọ̀nyí ní agbọ̀rọ̀ gbọ́yé ni ká mọ̀ rí ẹ̀sìn fín ká mọ̀ rí ẹ̀sìn fín ká dẹ̀ mọ̀ rí ọlọ́wọ́ bá fín in tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sọ ká tẹ̀lé bó ṣe sọ ìtànàbí wa muhammad sallallahu alaihi wa sallam bá sọ ká tẹ̀lé bó ṣe sọ eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àgbọ́yí ń pa ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa kó lè ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kó ṣàtúnṣe wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم okay. نعم kéèsì mi tún lè ṣéyàwó náà san kàfàrà nínú hadith tá a kà yìí kò sí nǹkan tó dárúkọ ìyàwó làwọn afẹ́sìn kan fi sọ wípé kò include ìyàwó wípé ọkọ ni ó ni ó ṣe àwọn míì dẹ̀ sọ́nà àwọn afẹ́sìn wípé àwọn méjì náà nájọ wà involved ní so in tó ṣẹlẹ̀ sọ́kọ náà ló ṣẹlẹ̀ sí ìyàwó àwọn afá kan try láti maintain middle position àwọn tó bá ṣe pé ìyàwó gangan fún rẹ̀ náà willingly lòun náà ju rẹ̀ lẹ́ pé ah, kájọ ṣe so nǹkan kan náà ni wọ́n ṣùgbọ́n tó wáyé pé ọkọ fọ́ọ̀sì ìyàwó ṣe ni tó yẹ pé pẹ̀lú ẹ̀ṣẹ́ pẹ̀lú àǹfúnni lọ́rùn àti bẹ́ẹ̀ ló fi ṣe so ìyàwó ní ìtanràn tí ó ṣe tiẹ̀ ọkọ ni ó ṣe eléyìí wallahu alam òun ó súnmọ́lé ó dẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsì wallahu alam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa